ká tẹ̀kàn kúrò in fact ká fi tẹ̀kàn sí ọlọ́run kẹfì káyọ̀. èèyàn ńlá nìyẹn o tẹ́lẹ̀ àwọn ọmọ big mummy tán wà nílé gan ọlá yìí pé wọ́n kàn jẹ́ mọ́mí àgbà láti ń pè wọ́n big mummy bẹ́ẹ̀ ṣe jẹ́ small mummy gan ẹ̀ ìyẹn náà pè ní small but mighty <laughs> ẹ̀yin táwọn onú tv inú ilé nìkan láti wọ́n àwọn mummy ńlá. sórí gbogbo nǹkan tí ọkọ ẹ bá fẹ́ pátápátá oníkó máa bá mi ṣe fún un tí ẹ ṣe bẹ́ẹ̀ ni wípé àárín èèyàn náà ló wà kó o wà bí èèyàn gidi. bá ń bá mi sọ̀rọ̀ tẹ̀ máa pọ́n mi lélẹ́kọ̀ọ́ tẹ̀ máa lo ẹ fàgbàlagbà. kàdí gàdú wà abúnjí kà ṣé ká ci máa jèrè. ẹ máa gbà mí áfíríkà magic haúsá ṣé ta ni ó sọ táìtù ọ̀rọ̀ tó sọ ní ìsinmi. oxygen wa kílẹ̀tọ̀ forí bẹ Why is she acting strange? orí lọmọ tá à ń sọ ìfìgbalẹ̀ so báwo ló ṣe expect pé kó máa wùwà. Sir, I'm sorry we lost Fikayomi. What? Forget what he said! A máa ní láti rí Fikayomi kò sí nǹkan tó yẹ kó da òkú àti àlàyé papọ̀ òkú ni Fikayomi àlàyé ní ọmọ ti tèmi. Fikayomi. the survival of your son, daughter, is 50-50. Wá sọ for ó ti rí, wá sọ bí wọ́n bá